gbajúgbajà amódedùn bíi olórin ńláńlá masters of ceremonies comedians event organizers fashion experts event photographers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́yìn náà wá rí i pé ó ti zẹ̀ pẹ̀lú Abímbọ́lá Òjó lórí ètò ó wà extra ní gbogbo ọjọ́ Thursday iléeṣẹ́ Africa Integrated Communications Limited tóní TV Africana ló package yẹ fún àlàyé lórí ohunkóhun tá a lè jọ ṣe lórí ètò ẹ pè zero eight zero six four three zero four seven seven three ó wà extra ètò tó pẹpẹ ni kan lọ ẹ sọ Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. láfìní ká máa fi òtún ìhùdà kọ ìyọkọ olè kan ọmọlàkejì kò kọ ní fẹ́ẹ́. bàbá ní kòkó àwọn olè sọ bàbá ní kòkó ò lè sọ. ó lè ka ẹni tó kàn wá o. láfi ní. ó lè ka ẹni tó kàn wá. láfi ní. ká máa fi òkè òdàpọ̀ yòókọ. ó lè kọ́ ọmọlàkejì kó kàn ní sẹ́ẹ̀. jọ bí eré o. kì í ṣeré. ọmọ fẹ́ jọ bí eré. kì í ṣeré. kìkìlọ̀ ńlá lè yí o. láfíní. kìkìlọ̀ ńlá lè yí. láfíní. ká máa fi ohun tí yòókù dá olè kọ́ ọmọ kó kọ́ ní sẹ́ẹ̀. ṣeré. ìkìlọ̀ ńlá lè yóò láfi ní. ìlọ ńlá lè yìí láfi ní. ká má fi ti òdà kọ̀yọ̀kan. ó lè kọ́ ọmọlàkejì kó kọ́ ni sẹ́ẹ̀. mo wí tèmi lè ní o. ṣe ti gbọ́. mo wí tèmi ṣe ti gbọ́. o lè wà dìbòdò la o. kò dẹjọ́. o lè wà dìbòdò la. kò dẹjọ́. ẹ máa fi ohun tí o dà kọ̀yọ̀kọ̀. o lè kọ́ kó kọ́ ni sẹ́ẹ̀. òwì tèmi lè ní o. ṣe ti tèmi lè ní. o lè wà dìbò dọ̀la o. kò dẹjọ́. o lè wà dìbò dọ̀la o. kò dẹjọ́. ẹ máa fi ojú ìdàkọ̀ yọ̀kọ̀. oyè kan ọmọlàkejì kò kàn ní sẹ́ẹ̀ àtúlẹ̀ aládé bá pa ò lọ́jọ́ kan tó ń sáré kú lọ nàgbọ́nàgbọ́n ó dé wá. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ṣe ta mi sí i. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh I don't wear. I don't wear. I don't how are you sure wa. àní dúpẹ́ túláàsì. ìpè ìwọ lọmọ. torí oríṣiríṣi ní ń o. irọ́. tá a sọ pé mo dúpẹ́ ọlọ́run. bí oríṣiríṣi ọpẹ́ ṣe wà bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ẹ̀rín wà ẹ̀rín wà ẹ̀rín akọ wà ẹ̀rín wàhálà ń ọlọ́run bẹ́ẹ̀ ni agidi ń bẹ agidi. ọlọ́run hmm, ah. jọ o. o. wà ní sọlọ́wọ́n ní dúpẹ́ ni. màmá ní ẹ ah. ṣáàmọ tiẹ̀ kọ̀ọ̀kan dúpẹ́. ẹ sábà dúpẹ́ ẹ sábà dúpẹ́ òun dúpẹ́ òun ọpẹ́ àdútẹ́tẹ́ ọmọ gbẹgbẹgbẹgbẹ ọlọ́run dákunjọ kó ṣàánú fún wa lórí ẹ̀rẹ́ ọpẹ́ ìdùnnú tí ó délẹ̀ wa ilé kí a máa dú níwájú ọlọ́run ọba àmọ́ káàánú ṣe ń tọ́tọ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ò ṣe ń tọ́tọ̀ ò lè rí ọpẹ́ kankan dún láyé hmm. kì í ṣe pé o ìwọ ṣe ń tọ́tọ̀ ó dúpẹ́ kan ni. ajá sọ pé. tọ́ bá wà tó bó o ṣe ń tò owó kòwò kóhun hmm. kájọ mọ́ owó bó o ṣe lẹ́nu ọpẹ́ hmm. ní tó ń ṣe tínú ọmọlàkejì bó ṣe ń tó játi játi wokowoko ẹyọ tó ń fà kan àdánwò kan jọ. wọ́n ṣe pé kí wọ́n sáti rọ́nà lọ́ntì ẹni títí ẹ̀ bá bàjẹ́ kọ̀ọ̀kan ẹ já òbí wọn náà ṣe lẹ́nu ọpẹ́ ẹ̀ ẹ jẹ́ ká wò ó. bó bá lẹ́nu ọpẹ́ làárọ̀ ó lè mọ́ jìyàlẹ̀ ta. Ah, èmi kì í ṣe pé. no èmi philosophy ló ń ṣe mo wá mọ. kéètì ẹ ṣe pé kì í ṣe pé. èmi ti wá ṣe pé báyìí. irú wọn èé dúpẹ́. mo ní bí irú wọn bá tiẹ̀ lẹ́nu ọpẹ́ láàárọ̀ dọ̀sán ọpẹ́ wọn lè mọ ìdálẹ́ bá láàárọ̀ bá oníyàlẹ̀ ta mo ti ìsọ̀tàlẹ̀ mo kankan oníyàlẹ̀ ta gan àwọn èèyàn wa sì mọ tí ń pè ń yàlẹ̀ ta bẹ́ẹ̀ bá ti kọjá aago mẹ́sàn-án sí mọ́kànlá àbọ̀ ìyálẹ̀ ta lẹ wà oh mẹ́sàn-án àárọ̀ ni o sí mọ́kànlá àbọ̀ ah! ẹ ti chéjì wọn ni. èwo mẹ sáwọn ah. ti ń gbé wa àwọn chef chef ti <laughs> ẹni ẹni ẹ fọ̀rọ̀ yọ kúrò nínú ìjọ líwà ń pò tí sí ọ̀rọ̀ lẹ́sìn elékùn nínú ìjọ dídán ni orí kọ ọmọ kò wí. a wí o yíyan ṣe bẹ́ẹ̀ ń pò bọ́lá ṣe ń ṣàánú àwa rè. tí mo gbọ́ ajẹ́pẹ́ àyèsí òṣìṣẹ́ rédíò nù kò rí nǹkan kan ṣe ìgbà tó rí bóòlù àwọn èèyàn ṣe mọ̀ ti ń lọ. ṣe dídán ni ọwọ́ arọ́rọ̀ mi kọ́ wa wí bó bá wí ṣe ẹnu rẹ ọmọ ọrùn ni. tá a bá rí ọlọ́rọ̀ tá a bá sọ yẹ ká máa sọ ti ara wa náà <laughs> lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ mi lẹ o mọ̀ ẹ́ sí bẹ́ẹ̀ lọ. aríléyan kálá wa. ààyè gbà ọ́ dáadáa. Ah, ọ̀rẹ́ wa pẹ̀lẹ́ o ṣe oúnjẹ owó mi ni Ọlọ́run ó ṣe ti ọba tó ṣe ti àánú kó ń di ìkòkò ni ó ṣe tiẹ̀. <laughs> ọjẹjẹ akáròyìn ọjẹjẹ akáròyìn nígbà bàjẹ́ tẹ́lifíṣì lónìí ò mọ ń tà mú. èyí máa gbọ́ ẹgbẹ́ ẹdún ẹ̀ńdẹ́ ni ọmọọṣẹ́ ọ ti amọ̀ṣẹ́ dáadáa. kèémọ̀ tán. kèémọ̀ tán. ọmọdé ìta àsọdùn ìta àsọdùn afẹ́ka ìròyìn ẹ̀yìn yẹn wa ohun gbogbo ọgbọ́n ló fi ń kọyàn ẹ̀yìn ohun ló fọ̀ sí mi mo bọ́ sí inú ilé ìwẹ̀ mo bọ́ sí balùwẹ̀ mo hú ọṣẹ sójú ṣá mo sì gbọ́ ohùn yẹn létí mi hmm. mo gbọ́ straight gbọ́ ó ní gbọ́ ohùn àwọn áńgẹ́lì tẹ̀ bọ́ ní máa wí. Eh, máa wí nítorí tí ìrẹsẹ̀ rẹ ń gbọ́. ó sì sọ fún mi ó ní kí ni déètì èní mo ní ọjọ́ kẹjọ ni ah. ó ní kí ni déètì monday tí ń bọ̀ yìí mo ní ah. ọjọ́ kẹrìnlá ni. Ah ó ní sọ fún àwọn ènìyàn mi. monday tí n bò lè <laughs> ọjọ́ kẹrìnlá ní ọjọ́ kẹrìnlá bẹ́ẹ̀ ni náà ni ọjọ́ ó ní sọ fún àwọn ènìyàn mi ní ọjọ́ kẹrìnlá làwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé <laughs> tí wọ́n fẹ́ lu àwọn èèyàn wọn ò bọ̀ sí gbòòrò sọ fún àwọn adìẹ tí ń rìn wókò wókò mm-hmm. wàá gba àwọn ọmọlọbìnrin ọlọmọbìnrin yíyí mm. ẹ̀rọ àkànbalẹ̀ dáhùn fún mi mo ní máa gbọ́ sì máa wí ìránṣẹ́ rẹ̀ ń bọ̀. Eh, ibo lẹ ń gbé mi lọ máa gbọ́ ọlọmọdé gbé ọ lọ sí ibojì. tọ́ba ti ní ọjọ́ mẹ́jọ òní sọmọ pé yóò ti ọjọ́ kẹẹ̀ẹ́dógún ẹ̀ ó rí nǹkan sọ pé ibo ni ẹ gbé yín lọ lánàá ibo ni ẹ gbé yín dé tún kí ló ti ẹ̀rí táwọn obìnrin èsì máa ń bèrè ibo lè ń gbé mi lọ. wọ́n mọ sọ bẹ́ẹ̀ fọ. ọmọ ni wọ́n ní wọ́n mọ sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn. no ibo lè wá gbé wa lọ lọ́jọ́ fáàlù. ọjọ́ fáàlù nìkan wa ni wọ́n bá wà nù ọkọ̀ ìbòlẹ̀ wà gbé mi lọ bóyá gbé mi lọ báyìí ibo ni fẹ́. àtẹ̀ndà ni wọ́n gbé ọ lọ. <laughs> ibi wọ́n ti kọ ẹran àwọn akunran láì lábẹ́ káàyè. mo ní mo jíṣẹ́ o on the fourteen torí àwọn èèyàn ti múra ọjọ́ àjọ̀dún ẹ̀ṣẹ̀ hmm. ọjọ́ àjọ̀dún ìfẹ́ tí wọ́n sọ ọjọ́ àjọ̀dún uh, hmm. nǹkan míì hmm. ẹni tí ó bá ní etí kó gbọ́ tí ẹ̀mí wí fáwọn. àwọn nǹkan kan bẹ tèmi ń fẹ́ tó jẹ́ pé à ń ṣe ní à ń fi eh, àṣejù kun hmm. tí wọ́n bá ń ṣe nǹkan kan ní ilẹ̀ òkèèrè nílùú èbó àwa náà fẹ́ gbà á hmm. kì í ìran wẹ̀ sí í ṣe irú ẹ̀ káti ẹ̀ láà bá yé tòsí ibi táyé tòsí àṣeṣá èyí tó burú jù mẹ́ ọmọ oko tó wé kó. èyí tó burú jù mẹ́ tí mo rí níbì kan oh, ní bá rí i pé ṣé bá ọba rọmọbìnrin tó bá wù ọ ebó pèrè ọba sọ̀rọ̀ ni tàbí kálárì náà ọbọ ọba sọ ẹ bá ń sọ fọmọ ẹ yà sọ fún ọ dádì ìbọ̀dá dádì hmm, ọ̀hún yín pé ta ló mọ àwọn tó bí ọmọ dáadáa hmm. wọn à lọ bá wọn sọ pé òdòdó kan bẹ̀ lẹ́kùlé yín àfẹ́ já àmọ́ kò àrí bẹ́ẹ̀ mọ́ ní ìsìn o lọkùnrin bá sì lọ́ bá mú kúnlẹ̀ ní àárín ọjà hmm. fóbìn mo ní kí ló dé kí ló gbà lọ rẹ̀ wọ́n lọ fẹ́ẹ́ fẹ́ mo ní à ah, mo ní à bẹ́ẹ̀ ṣe fẹ́ ra irú ìsìn yìí. ó ti forí gbé pátá omi <laughs> ó forí gbé ibi ẹ̀sà tí ló ti forí gbé èé ti jẹ́ ìran wa èé ṣe bẹ́ẹ̀ kò tí ẹ tó kí n kúnlẹ̀ síwájú ẹ kí yín ń jẹun kúkú. eyín ò tí ẹ jẹun kúkú lẹ́yìn o bá ṣe mọ́ ṣararara hmm. lọ́ba kú òní mọ́ ah, ìgbín ìlà kọ̀ ó tún pò ṣe mọ́ lẹ́ẹ̀kejì ọ̀parí. ibi ẹ̀sà ayédè ẹ̀ wú ibi ẹ̀sà ayédè nù tọ́ba wa pàpà fẹ́rú obìnrin o tó ń kí ọ̀rọ̀ ọmọ dáná kíṣìnì ni a ṣe bó kúnlẹ̀ fún mi tí o mọ̀ pé àárín ọjà ló tí o mọ̀ pé mi tẹ̀ fẹ́ ṣe o tó ti propose mi mo dẹ̀ ṣàmì ẹni mo fi fẹ́ ẹ wọ́n ń ṣàánú ara wọn ni wọ́n fi ń fẹ́ra wọn ní ìsinyìí. mi pt ẹni náà gba tó bẹ̀ sí kúnlẹ̀ káàkiri tó bí ẹyẹ ológe ìṣà tó ń gun ṣókíṣókí láàrin ọjà ṣó fẹ́ dẹ̀ ó fẹ́ sọ mí lẹ́nu ni mi dẹ̀ fẹ́ tán ní ìsìn ó wá sọ pé kémi lọ́ọ́ máa wọ́ ọmọ omi fún ẹ no ó mọ̀nà kíchìn ni. mo mú Vanguard wá èmi náà mú Nigerian Tribune àti The Nation ọ̀rẹ́ wa ti fọ gbogbo ẹ lójú. sọ sọ mọ̀ yìí pé bóyá wọ́n fẹ́ gbọ́ròyìn dáadáa èyí tí wọ́n máa rán nù láàárọ̀ yìí. ẹ ẹ ẹ ẹ pẹ̀kẹ́lù ẹ máa wí bẹ́ẹ̀ kiri. a wà lórí facebook àyànfẹ́ a wà lórí facebook jẹ́ kí a máa rí àwọn n tí n bẹ ní comment section bẹ́ẹ̀ yẹn gbèsè ọ̀kan rẹ̀ dáadáa gbèsè ọ̀kan wa. no ìka ń bẹ lọ́wọ́ rẹ̀ mẹ́rin tán wò ok ok jẹ́ mọ̀ tí mi wò jẹ́ mọ̀ tí mi wò àrí wọn dáadáa àrí hmm. wọn dáadáa hmm. tá a bá yà bẹ́ẹ̀ wà ní káròyìn o ọjọ́ ti lọ. àkọ́kọ́ <laughs> ẹ̀jẹ̀ á kàn fún láwọn. à ń bọ̀ à ń bọ̀ wá wọ́n ní àwọn èèyàn tó ti ń gbé kẹ́ẹ̀gì káàkiri ilé epo báyìí ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn wọ́n tún sọ pé ìpínlẹ̀ ọ̀yọ́ èmi ò tí ì rí yan àmọ́ bí wọn ò bá tí ì mọ̀ tó oníròyìn ò ní kọ́ hmm. ká mọ́ rí hmm. ni paul wí o hmm. <laughs> kí ló tún lè fa o táwọn èèyàn máa fi jerrycan lọ rí ra epo a sì máa wọ́n ìnira àti ewu tó rọ̀ mọ́ ká máa ra epo sínú kẹ́ẹ̀gì káàkiri alright gbogbo òwe ìròyìn tí mẹ́wájú tèmi ni ló gbé. Sanusi ti sọ pé gbogbo èyí tí wọ́n ń gbé kí pé òun fẹ́ dupò ààrẹ òun ọ̀. Mm-hmm. kọ̀mọ̀ tí ìsọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀mí eléyìí ń fóun lásìkò yìí ó ní nàìjíríà ti ń rì a a a ọlọ́run má jẹ́ nàìjíríà ó rí o níròyìn yẹn wí ìta gbangba the punch ni wọ́n kọ sí o. Ah, bí o ṣe káwọn ni Sanusi sọ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune hmm. láàárọ̀ tòní pé inú ọ̀gbun tí nàìjíríà tó já sí ké tó nǹkan ó nígbà ọba twenty twenty three hmm. pé yóò tún ti jìn jù bẹ́ẹ̀ lọ alright hmm. hmm. ọlọ́run má gbàgbé wa nàìjíríà ẹgbẹ́ òṣèlú PDP ní Wike kìlọ̀ fún nínú ìwé ìròyìn ti The Nation láàárọ̀ yìí ó ní ẹ gbàgbé tí ń jẹ́ president tí ó bá sí rẹ̀ pọ̀ láàrin wa ṣé bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe náà rèé tẹ́mọ̀ ṣe yọ̀bọ̀ yọ̀bọ̀ bíi kòmọ̀nù òjò hmm. káì kò sí ntọ́jọ́ Wike ló sọ bẹ́ẹ̀ fún ẹgbẹ́ òṣèlú wọn. ASUU ní ìjọba àpapọ̀ ń gé àwọn léègé wọ́n tún lo lẹ́gọ̀và mọ́ fún ìdí èyí a ti ṣetán láti gùn lé ìyanṣẹ́lódì tí ò ní ní gbèdéke ọjọ́ tí ó parí ọlọ́gbọ̀n gandan ní jẹ́ bẹ́ẹ̀ ṣá ìròyìn yẹn ń pè ẹ́ jèbù rẹ̀ àwo olùgbẹ́bẹ̀ ọ́ àwo olùgbẹ́bẹ̀ ojú ìwé àkọ́kọ́ punch fún tòró òní ni wọ́n kọ́ sí. nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní wàhálà tí ń dojú kọ wọn ọwọ́ à ń pọ̀ sí ni o wọ́n ní bí kan ṣe ń tánlẹ̀ ní wàhálà míì tó gborí dìde bákan náà bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune ni mo tún rí ìròyìn kan bẹ̀ tí wọ́n sọ pé ńṣe ni inú bí mọ̀mọ́ kan inú àbíjù ṣé kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ inú bíbí èmi ọ̀ràn oníṣẹ́ ẹ̀dọ̀ hmm. tùfù èmi ọ̀bẹ ọlọ́wẹ̀ ó dorí ajẹ́tù àbíwá pẹ̀lẹ́ adíáfún. mo yìí ni mo rí ebi bí ẹ bá kọ adé náà láàmọ̀dé. èyí ah, tí gbọ́ fádàdà all right wọ́n ní ìyá kan tó bí ọmọ mẹ́rin wọ́n wọ́ lọ sí ilé ẹjọ́ ní Ondo báyìí ni wọ́n ní nínú bá bíi lábìbódì lọ́ba mú abẹ́fẹ́lẹ́ abẹ́fẹ́lẹ́ òun lọ́ba bẹ̀ sí fi ya ọmọ rẹ̀ ọmọ ọdún méjìlá pé ìwọ jẹ́ ẹranjẹ tọ́ ọba táyéwá òní dẹ̀wò mọ́ kábíyèsí olódùmarè ọ yàrá ọmọ yànnàyànnà mm. tẹ́yìn bá rí èyí ọ̀pẹ ṣé yàrá náà ló ṣe ọba yìí mm. ọlọ́mọdé ayé ọgbọ́n ọmọ náà lọ́wọ́. àmín mm. àmín o ìròyìn ń bẹ ní ìta gbangba Vanguard gàdàgbà gàdàgbà ni ọkọ̀ sí ẹgbẹ́ PDP ni àwọn ò mójú àwọn ọmọ ra torí ipò tí nàìjíríà bá wà ní ọ̀sọ̀rù olùdíje àti bí àwọn ti mú olùdíje fún ipò ààrẹ 2023 eh, múùdù wa nàìjíríà ni ó decide the presidential candidate àwọn ìròyìn ẹni òkè o ìròyìn PDP ń bẹ níta gbangba Vanguard fún tòró òní. nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ẹ̀kọ́ Malam Adamu Adamu ni ó ń sọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí mínísítà fún ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní òfin orílẹ̀-èdè nàìjíríà gbà wá láàyè omi ọ̀bá àwérí kó wé ọrùn kó dúró bàbà tutù ẹ lè dàborùn borí láti wà nílé ẹ̀kọ́ hmm. inú ìwé Nigerian Tribune ni wọ́n kọ sí. tọ́ twenty twenty three inú punch mo ti fún yín ní ìròyìn Sanusi àmọ́ nínú Vanguard bí wọ́n ṣe gbé àkórí ẹ̀ ni pé gẹ́ngẹ́ tó nípò tí Nàìjíríà wà báyìí o Sanusi ní extra time ní Nàìjíríà ń lò lọ báyìí ẹ sì mọ̀ extra time injury time ni kí ọlọ́run kó ṣàánú ìta gbangba Vanguard ni wọ́n kọ sí. bá a tiẹ̀ sẹ́nu ń dédé síbi wọ́n wá ìròyìn yìí lé ìbòde fún yín láti inú àwòrán èyí tí wọ́n fi síta ẹ̀rí ẹnìkan tó tan iná ránmọ́ránmọ́ ó mú lọ́wọ́ sẹ́yìn wò lójú kámẹ́rà yìí iná ránmọ́ránmọ́ nu ìlọ́tàn ó sì mú àdá tó dáa tó mú yẹ́yẹ́ ó mú lọ́wọ́ ọlọ́run okòrò ọ̀fẹ́ lọ́ọ́ pa eku tàbí kọ́pọ̀ ẹran ọ lọ dẹ́sà ni ní ìròyìn wa gbé pé mínísítà sọ̀rọ̀ ọmọ nàìjíríà ẹ yéé jẹku mọ́ o ẹ bá mú ẹran ọ̀yà ẹ bá mú àfè ẹ bá mú àfè bòjò ẹ stop ẹ o tẹ́ ẹ lè mọ́ fi ẹran gbẹ́ jẹ iyán. Ah, ẹ̀yin ọ̀kẹ́ mi <laughs> ìgbà tí wòye lọ jẹ ìgbà tí wòye lọ jẹ tí ẹ sì mọ béèrè pé misa kọ àmọ̀rí misa níbo ah, níbo rò. <laughs> jẹ́ àlọ́tajà tí ẹ ó fẹ́ mú nǹkan. ajá balẹ̀ ajá balẹ̀. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, a bowl, and we going to mention Stand by fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. 我。 With gratitude to God for a life well lived in the service of humanity, we announce the transition into glory of our patriarch, father, grandfather, great grandfather, uncle, and kingsman, Assistant General Superintendent, Pastor Jacob Kolakbo Awe JP, aged 95 years. Burial arrangement, February 14th, 2022, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 15th, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 16th, line in state, venue, Odono Residence at 10 a.m. Wake up service at Odono Residence at 3 p.m. February 17th, Line in State, venue. Oluyole Residence. at 10 a.m. Wake up service at the same venue at 4 p.m. February 18th, interment service at this Oluyole residence at 9 a.m. Service by the Graveside and Committal to Earth, strictly for family members at 10 a.m. Thanksgiving service at CAC Olubode Odono Ibadan at 11 a.m. Entertainment of guests at Kakamfo Inn and Conference Center, Ibadan. Announcers, the family. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó ànábì Mr mmm. Àlàbí ọjọ́ yẹn máa rẹ o Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùr rere tó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Housemark Hotel and Suites lórí Akala lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já ọ tán aago méjìlá ọ̀sán sí mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ìta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. má ah lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo wà lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o. Mustapho, ò ṣe é gan. Mustapho herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà bàbá kórè àdúrà. àdúrà gbogbo dípò di pẹ̀dá tún máa gbà ká lè fi tẹsítímọ́lì yọrí gbogbo oṣù tó kù nínú ọdún twenty twenty two yìí tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kájọ dìde fúyà láti pàdé jésù oníṣẹ́ ìyanu lálẹ́ tuesday tó ń bọ̀ yìí níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà night of answer prayer níjọ christ apostolic church canaan land ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn alẹ́ tuesday tó ń bọ̀ yìí gangan ni tóṣù tuesday àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè àti olórí ẹ̀mí tí ọlọ́run máa lò pastor david ọlájídé ds àkóbọ̀ pastor rotimi olóòjó ds maya ìkòròdú obisola akíkóyè kónẹ́stò ló máa kọrin ẹ̀mí wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiel olúbóyè ọládèjì jp baba Land general evangelist cac worldwide máa wà níbẹ̀ kánsẹ́lì náà tún máa wà fún gbogbo ẹni tó bá wá àdúrà tí ẹ náà fẹ́ gbà báyìí láti rẹ́rìn tuesday eight february ọdún yìí aago mọ́kànlá cac kenaland ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn ire ayọ̀ tí jésù dálẹ̀ nínú oṣù yìí a máa nípìn bẹ̀ lórúkọ jésù. ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún un lẹ́kọ̀ọ́ tó yè kooro Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn ó di fẹ̀rẹ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three three four one three website wọn ni www.pcu.edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣé torí pé mo bá yín bò ó dẹ̀ ẹ̀kẹta tí mọ́tò yín ò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìgbà tó agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí òkè àwọn baba ńlá wa tó wà ní èrò ọmọ village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láìrí ohun rere kan tọ́ka sí ọlọ́run àpọ́stẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun yóò mọ rìnrìn àjò tọdún yìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire. Má gbẹ̀yìn nítorí Ọlọ́run. Power of a new beginning with Asim Holy Spirit operation. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí. Monday fourteen to Friday eighteen February twenty twenty two. Aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tàárọ̀. Aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán. Aago mẹ́wàá lẹ́ni ìṣọ́ òru lójoojúmọ́. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló ń bọ̀. Pásítọ̀ Ihò e Alálàdé. Chairman orí òkè èkó yìí. Prophet Ezekiel Olúbóyè Ọládèjì. CAC General Evangelist. Pastor S.O. Ọládélé. President CAC CAC wọ̀dùà ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá Jésù retí rẹ o. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọ́mọ bí tàbá ìlẹ̀ṣẹ̀dédé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn ìbọ̀ wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlà yeye nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó ṣe gbéra àti gbà bẹ́ẹ̀ egbò igi ìbílẹ̀ amọ̀rọ̀kùnrin gbá yagiyagi tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbò igi ìbílẹ̀ tájọ nafdac fóńtẹ̀lù ni ó sì tún wà ńlẹ̀ lọ́jọ́ olólùfẹ́ lára àwọn tí ó dá wa lẹ́kọ̀ọ́ ni comrade kẹ́hìndé akínyẹmí ajàfẹ́tọ̀ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. a osa mi lodo si pe gbogbo ọmọ ọlọ́run sí anes church agbójésù tilẹ̀ ìbàdàn àtàgbègbè rẹ̀ sí ìpàdé olóṣooṣù àpapọ̀ ṣọ̀kan sí anes agbójésù gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday tó bá gbẹ̀yìn oṣù ló máa ń wáyé every last tuesday of the month ní gbàgede jajure headquarter ọwọ́ adé christian mọ̀lẹ́tẹ̀lẹ̀ ìbàdàn láago mẹ́ta àrọ̀lẹ́ níbẹ̀ ni dára ẹni mọ̀ ìrẹ́pọ̀ pípé àti ìfikùnlukùn ti máa ń wáyé lórí ọ̀nà àbáyọ àti ìlọsíwájú sí gbogbo ọmọ agbọ́jésù lápapọ̀ ó ṣe pàtàkì fún gbogbo ojúlówó ọmọ agbọ́jésù láti wà níkàlẹ̀ níbi ìpàdé náà ìpàdé tóṣù yìí ti tún last result of this month ẹ mú ìbòmú yín dání bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti tún jọ jíròrò lórí bí ìlọsíwájú yóò ṣe bá wa fún àlàyé kíkún ẹ pè zero eight zero five two six zero eight six six nine tàbí zero eight zero three seven zero zero six five zero five ìgbìmọ̀ àpapọ̀ ọmọ agbọ́jésù nìbàdàn ló ń kéde. àbàbà mi mo ṣèbà tó gbọ́. ní bàbá tá a bá wagun náà là á kọjú máa dé àfọ èjìwòrì tó tẹjúmọ́ kápò rẹ̀ gírígírí ifá wò mí tẹjúmọ́ mi kó wò mí re bẹ́jì wò rí ṣe é tẹjúmọ́ kápò rẹ̀ gírígírí níta wá ṣe ni ọjà ṣe níta wá ṣe ni kò ọwọ́ àtẹjúmọ́ mi gírígírí àṣẹjì wò rí tiẹ̀ ní ọ́ èjì wò rí báyọ̀ èjì ah nígbà tí mo ní ifá tẹjúmọ́ mi kó wò mí re bẹ́jì wò rí ṣe é tẹjúmọ́ ọwọ́ àtẹjúmọ́ mi. mo ní bàbá awó tó bẹ̀rẹ̀ lá <laughs> all right ẹ jẹ́ ká tẹjú mọ́ tẹ ẹran wa láàárọ̀ tòní. ẹ sorry mr jimori mm-hmm. ká tó lọ. ọmọ awo. jẹ́ à lọ bí ìròyìn ọlọ́mọmọ̀jẹ̀ àrí sinkin o yàrá pé nǹkan fẹ́ rí ọ yẹ pé ọ náà hmm. rí lórí ìròyìn apọ̀dọ̀. èmi èrí ìròyìn bù ah, èmi èrí ìròyìn bù ojú èmi èrí ìrìkú rí ojú àṣà èrí bìtà wòdì òmíràn kàìtórí irọ́ ìròyìn tó lórí òwì wá wò ní ọ̀kọ̀ọ̀kan rí Okay. tí wọ́n ká ó ti bínú bó ti ọ̀dà bóyá ròyìn dáadáa sì lélẹ̀ wọ́n lè kó ti wọ́n ní ìpínlẹ̀ èkó ah, ìròyìn dáadáa kìí ìròyìn dáadáa ni ok ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ròyìn dáadáa láti inú gbogbo òwe tọ́jáde láàárọ̀ tòní wọ́n ní ṣe làwọn èèyàn tó ń tò ní ọlọ́gbọ̀n gandan káàkiri àwọn ilé epo káàkiri báyìí ní ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àti Eh? wọ́n mọ̀ kọ̀pínlẹ̀ ọ̀yọ́ náà síbẹ̀. ìwádìí hàn yẹmi akọni ọ̀ka náà ni eh, ìròyìn gidi sí ni wọ́n wá wọ́ lọ sí you must count it wọ́n wọ́ lọ sí ojú ìwé kẹfà ti Nigerian Tribune dárọ̀ tó ní. ohun ẹ wa lọlẹ bí bẹ. nígbà mo rí pé ìpínlẹ̀ ọ̀yọ́ gbà wọ́n fẹ́ yọ ọ́lẹ̀. ẹ ẹ sì mọ kẹ̀kẹ́ gùn. <laughs> ọmọ kọ náà ni kíkọ mímọ. <laughs> Ah, all right ọlọ́run borí nǹkan láṣìírí bàálù ni ó máa gbé alẹ́ nu gbé <laughs> All alright lójú ìwé kẹfà ti Nigerian Tribune láàárọ̀ yìí wọ́n ní àwọn èèyàn tó ti ń tò ní ọlọ́gbọ̀n gandan káàkiri àwọn ilé epo tó ń bẹ yíká ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ńṣe ni ó ti ń fojú hàn báyìí wípé àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ pé epo bẹtiró yóò di ọ̀wọ́n gógó ní ìgboro ayé báyìí o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo èyí tí ti ilẹ̀kùn rẹ̀ pa ìṣẹ̀lẹ̀ rí tí àwọn èèyàn ó tò tí wọ́n sì gbé jerrycan kẹ́ẹ̀gì epo tí wọ́n gbé lọ́wọ́ ní gbogbo àwọn agbègbè tó yí ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn ká gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ ẹnìkan lẹ́ni tí í ṣe ọ̀gá àgbà fún àwọn Major Oil Marketers Association of Nigeria MOMAN ọ̀gbẹ́ni Clement Isong ni ló sọ̀rọ̀ náà wípé àwọn wàhálà kan ti ń dojú kọ àwọn lẹ́ka ìpèsè epo ìní ń tọ́fà á o ṣùgbọ́n o kọ̀ wá mọ̀ọ́mọ̀ sọ wípé wàhálà òun gangan ní pàtó wo ní dojú kọ yín tó fi jẹ́ pọ́ ọmọ nàìjíríà tó ti bẹ̀ sí tò lọ́gbọ̀nrẹ́gbọ̀n káàkiri àwọn ilé epo ó ní ṣẹ̀wárí bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ nǹkan kan báwọn àwọn NNPC ni wọ́n bòde tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá ti sọ pé nǹkan báyìí ni ẹ má jiyàn mọ́ nítorí pé n tí wọ́n bá wí òun náà ni authentic ìwé ìròyìn Nigerian Tribune wa kọ wípé sẹ́yìn ọ̀gbàgbé pé ní ọ̀sẹ̀ tó kọjá lọ ilà wọn gbé sínú ìwé àwọn wọ́n ní a sọ̀rọ̀ sẹ́kàn kì í sọ̀rọ̀ dànù wípé epo kan tí ó ti jẹ́ pé epo tó ti lu bàgẹ́ ni wọ́n rọ́ sínú ọkọ̀ àwọn èèyàn táwọn ọkọ̀ fi ń fẹnu kọ́lẹ̀ káàkiri ìgboro wọ́n ní èyí ni ó wà nù wéròyìn tí ọkọ̀ já lọ lọ́sẹ̀ tó lọ lọ́hùn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo kan ni wọn ò tiẹ̀ ta epo ní gbogbo ọ̀sẹ̀ tó lọ́hùn èyí ló fà tí àwọn tó jẹ́ alágbàtà epo tá a mọ̀ sí Independent Petroleum Marketers Association of Nigeria IPMAN ẹ̀ka ti Ìbàdàn lábẹ́ alága Alhaji Bukola Mutiu tí wọ́n fi sọ pé àwọn ti gbé ìgbésẹ̀ akin láti tètè wá ojútùú sí ní ìjọ òní láàrin ọ̀sẹ̀ tí ó kọjá lọ pé torí pé àwọn epo kan tí wọ́n sọ pé ó ti lùgúdẹ̀ tí wọ́n ń rọ kọjọ́ mi kọjọ́ ẹ̀rọ̀fọ̀ sínú ọkọ̀ àwọn èèyàn léyìí tó sì lè ba àwọn ẹ́ńjìnì ọkọ̀ jẹ́ wọ́n ní wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀ Alhaji Mutiu Bukola lọ́sẹ̀ tó lọ ó sọ fún ìwé ìròyìn Nigerian Tribune wípé nǹkan tí wọ́n bá rọ sínú ọkọ̀ fáwọn làwọn ó gbé torí pé wọn ò fáwọn láǹfààní láti yọ ju onú kòtò omi tẹ́pọ̀ wà pé ẹja wò ó àbí káwọn ò bọ́yá ó gbé wọn àbí ò gbé wọn nígbà táwọn ò rí epo níbi táwọn ti ń gbọ̀n ṣé ìtọ́ bá wà nǹkan làwọn ọmọ gbọ́n dà sínú ọkọ̀ ni kì í sàwọn làwọn rọ̀rọ̀ kúrọ̀ sínú ọkọ̀ bẹ́ẹ̀ ṣe wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wà báyìí tí wọ́n ń tò yíká àwọn ilé epo tó ní ìpínlẹ̀ Èkó wọn ni NNPCC sọ sọ fọmọ nàìjíríà pé ẹ má ẹ má dààmú o ẹ má pàníkì ẹ má kàn balẹ̀ wípé àwọn ní epo tó tó láti lò nígbàkúgbà lórílẹ̀‐èdè nàìjíríà sọwárí bẹ́ẹ̀ hmm. gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ awakọ̀ ní ìgboro tí wọ́n ń fi okòwò ọkọ̀ tí wọ́n fi ń jẹun wọ́n ní ṣe ni àwọn èèyàn tó ti ń tò ní àjá lẹ́kí Victoria Island lọ́jọ́ ìsinmi ti ìjẹta yìí wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé epo ni wọ́n sọ pé àwọn ọ̀tẹ́pọ̀ wọ́n láwọn bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n lánàá lánàá àwọn pọ̀ wà níwájú àwọn ilé epo kan tó yẹ pé wọ́n wá wọ́n wá dọkọ̀ mọ́ àwọn lọ́wọ́ tí kì í sì ṣe pé àwọn fẹ́ gbà á ní àwìn bákan náà wọ́n ní nìbàdàn ní ọjọ́ ajé ti àná nígbà tí akọ̀ròyìn Nigerian Tribune tó bẹ̀rẹ̀ sí ìrìn káàkiri ìgboro lẹ Ìbàdàn lọ sọ pé àwọn ilé epo kan ní ẹ mọ̀ sọ pé wọn ò mọ̀ sílẹ̀kùn wọn lánàá yìí wọ́n yàtọ̀ sí àwọn ilé epo bíi Mobil NNPC enyọ Fagbems Warera ap àtàwọn míì tó wà lójú òpópónà express nílùú ìbàdàn wọ́n ní wọn ti ẹ̀ tẹ́ ipò òun fún àwọn ará àgbòrò kankan nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìwé ìròyìn nigerian tribune ní orí ẹ̀rọ ayélujára ọ̀gbẹ́ni clement isong ló sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èsúkè díẹ̀díẹ̀díẹ̀ lè ti ń wáyé àbí hiccups bẹ́ẹ̀ni esuke esuke nu wọ́n lé esuke lọ fẹ́ wọ rárá mm. nípasẹ̀ ìpèsè epo wọ́n ní kò sí nǹkan kan lórí wípé ọ̀rọ̀ subsidy àbí subsidy pé àwọn èèyàn fẹ́ pé kọ́lọ́rùn ní ìsìn mm. torí pé bí nǹkan bá ti bẹ́lẹ̀ àwọn èèyàn wá nǹkan kan tí wọ́n gbé kọ́lọ́rùn ni ẹ má gbé kọ́ ọ̀rọ̀ subsidy o mm. little hiccups esuke díẹ̀díẹ̀ ló ń wọ rárá tọ́fà tí àwọn èèyàn tó fi ń tò kí ni apọ́ à ẹ̀rí ẹ̀ pa mí ẹ̀rí ẹ̀ pa mí ibo ṣe máa débi iṣẹ́ ń ọmọ wò. ṣe bí ẹ̀mí ó sì máa sun bí a ṣẹ̀ṣẹ̀ ń sun bí ni. ok èmi ò sì lè sun bí èèwà bíi sẹ́nu. a tiẹ̀ láwọn tí ò ní jẹ́ kíṣẹ́ lò dúró wọ́n á eh. ti gbọ́ pé ó do ní hiccup kí ló pe hiccup. hiccup. wọ́n bá ti di pé hiccup dé oh, <laughs> kí bí hiccup tó dé. máa gbé thirty litre kẹ̀gì máa gbé kẹ̀gì ẹ̀ bọ̀. come take full oh yes ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ lọ́jọ́ kan tèmi náà balẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ all right. jẹ́ kí n wa ọkọ̀ ajá balẹ̀ lọ sí gbàgede òṣèlú ìròyìn òṣèlú ekun dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ rẹ̀ ń dẹkun náà lọ́rọ̀ PDP àti APC lórí bí wọ́n ṣe fẹ́ fa olùdíje kalẹ̀ fún presidency àtàpá bí wọ́n ó ti fa kalẹ̀ ṣégùsù ni àbápá àríwá ìròyìn ọ̀rẹ́ o lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń fojú hàn ní gbangba wálíà pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n dọ́gbọ́n ń jẹ́ kí sílẹ̀ láti máa dọdẹ APC láti mọrú olùdíje tí APC fẹ́ fà kalẹ̀ àti bí tí APC ó ti fa olùdíje kalẹ̀ bápá gúúsù ni àbáríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní PDP ń dọ́gbọ́n dọ̀dẹ̀ sílẹ̀ láti mọ bó ṣe fẹ́ jẹ́ nígun APC ìyẹn ò ní ọ̀wá sọ ọ̀nà tí àwọn ò gbé tiwọn gbà ha ìwádìí ìwé ìròyìn Vanguard fún tòórọ̀ yìí lọ́njábọ̀ tí èmi ń kà yìí o bí wọ́n sì ṣe kọ́ gẹ́lẹ́ lèmi ń kà ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé Vanguard tí mò ń ka ìkan náà lọ́jàbọ̀ rẹ̀ níròyìn lánàá òde yìí wípé ẹgbẹ́ òṣèlú PDP wọn ò tí ì pinnu ní pàtó ẹni tí yóò jẹ́ olùdíje fún ipò ààrẹ wọn àti ẹkùn bíi tí wọn ò ti fa olùdíje ọ̀hún kalẹ̀ bí ọmọ yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà ntí Vanguard jábọ̀ ní ànánu kódà wọ́n jábọ̀ rẹ̀ débi pé APC gan àwọn náà fẹ́ máa lo ìlànà ikú ń dẹkún mind game ni àwọn méjèèjì ń fira wọn gbá nílànà ta ló pé ta lọ ta o ta lọ pẹ ta lọ ta láti mọ̀ ǹjẹ́ bí PDP bá mọ́lùdíje tiẹ̀ ń bí kí làwọn ọmọ Nàìjíríà ojú wo ni wọ́n fi wò kí wọ́n sì máa rò wọ́n ní tí PDP wá ń lò níjó kàlásìkò yìí gẹ́gẹ́ bí tí wọ́n kọ sínú ìwé ìròyìn láti pàṣẹ ẹnìkan tó yọ ọ̀rọ̀ sọ ọmọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ PDP ni àmọ́ yọ ọ̀rọ̀ sọ fóníròyìn ó ní kí wọ́n mọ̀ dáko òun sínú ìwé ìròyìn ó ní iṣẹ́ fẹ́ gbọ́ ó ní ìgbìmọ̀ aláṣẹ àmúṣẹ́yá National Working Committee PDP ntí àdọ́gbọ́n ń wò ní pé à ń dúró kí ẹgbẹ́ APC ó fi kọ́kọ́ fa olùdíje tiwọn kalẹ̀ bí wọ́n bá ti wá fa olùdíje wọn kalẹ̀ ọwọ́ tí ọmọ Nàìjíríà bá fi gbà á ọkàn tí ọmọ Nàìjíríà bá fi mú un bí múdùn bá ṣe rí lára ọmọ Nàìjíríà ni ó júwe irú olùdíje àtàpá àbí tí PDP náà ti fa tiẹ̀ kalẹ̀ àkọ́kọ́ fẹ́ wò wọ́n ká kọ́kọ́ mọ bí wọ́n bá kọ́kọ́ sá a mọ̀ pé eégún tó bá kọ́kọ́ jó náà ni ó padà wòran lẹ́yìn yẹn àwọ̀ wàá ṣẹ̀ṣẹ̀ fọba lé ntẹ́ni sófó tí ń yọ ọ̀rọ̀ sọ fún oníròyìn ń tó sọ fún oníròyìn ní kọ̀rọ̀ nu ẹ wá máa gbọ́ o wọ́n ní láti gbà yí wá òun náà ni àwọn àgbà ọ̀jẹ̀ lágbo òṣèlú kan ti ń wòye wípé ṣé ẹgbẹ́ òṣèlú méjèèjì tọ́lá mi la kájù nílẹ̀ yìí PDP àti APC ṣé wọn ò ní gbé báyìí nílànà tí wọ́n fẹ́ gbà fa ọmọ òye kalẹ̀ fún ipò ààrẹ àti apá àbí tí wọ́n ti múrúfẹ́ ọmọ bẹ́ẹ̀ fapẹ̀rẹ̀ wọ́n ní àgbà ọ̀jẹ̀ ẹgbẹ́ PDP kan tó sọ̀rọ̀ lónìí à ẹ wo ṣé ká má tanra wa gbogbo èèyàn mọ̀ wípé bàbá fàyàn kalẹ̀ láti apá àríwá Nàìjíríà North kí ni ń fi ṣe ni a lè torí pé APC wọ́n fẹ́ gba ayò tiwọn báyìí káwa náà wà máa gba tiwa bẹ́ẹ̀ kò sí ní fi ń ṣèyàn náà wọ́n lẹ́ni yẹn so ìbò pé after all lábẹ́ bí ti wò rí náà ń bí ọdún méjì péré ni àwọn èèyàn apá òkè ọ̀yá tí ìlò nínú ìjọba ọdún mẹ́rìndínlógún eléyìí tí PDP ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà èèyàn lápá òkè ọ̀yá ọdún méjì lórí ló ń bẹ̀ náà wọ́n ní gbogbo èyí òun náà ni àwíjàre ọ̀tún àtòsí ńgbà oníròyìn wa lọ rèé bá àgbà ẹgbẹ́ PDP míì pé ń táwọn gbọ́ lọ́dọ̀ alàgbà sófó ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lágbà ẹgbẹ́ ọ̀hún sọ pé bá a bá dórí afárá á sọdá ẹjẹ́ àdórí afárá náà ìròyìn yẹn ń bẹ lójú ìwé ìkarùn ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní. alright agbo tí òṣèlú gẹ́gẹ́ bó ṣe ní káyà bàrà lọ sí ibẹ̀ ibẹ̀ ni èmi náà ń fi ojú wò lẹ́gbẹ̀ẹ́gbẹ́ báyìí àmọ́ ẹ jẹ́ ká kúkú tẹjú mọ́ gangan torí ìròyìn ọ̀hún ó dúró bí ìgbà tí ó fọwọ́ mú òró báyìí pé ẹni ọba létí kọ́gbọ́ ni ẹni tó bá sì fẹ́ kó fètí gbọ́nù òdodo ọ̀rọ̀ ìní ẹni yìí sọ jáde o ẹni tí í ṣe emir tí wọ́n ti yọ kúrò nípò lórílẹ̀‐èdè nàìjíríà muhammadu sanusi tó tún fi àkókò kan jẹ́ gómìnà báńkì àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ó sọ̀rọ̀ ilẹ̀ fẹ́ẹ́ lè lanu o ó ní nàìjíríà ti wọnú hò nàìjíríà sì tún lọ sínú ọ̀gbun tó bá fi di ọdún 2023 tá a bá wòran pọ̀ jù ẹni tí wọ́n yọ kúrò nípò emir ní ìpínlẹ̀ kano nílùú kano mohammed sanusi ní àná òde yìí ìlọ́ba la ọ̀rọ̀ mọ́lẹ̀ wá ń kéke ní iwájú ìta gbangba wípé àsìkò díẹ̀ ní wọ́n tún fún nàìjíríà sí ni o bí ìgbà tí agbábọ́ọ̀lù tí wọ́n bá ti lo àsìkò tó yẹ kí wọ́n lò náà tí wọ́n ní wọ́n fún ọ ní extra time wọ́n ní wọ́n fèèní sí fún nàìjíríà ni torí pé ibi tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí gángan tó lókù fún wa Sànúsí lẹ́ni tó ti fi àkókò kan jẹ́ gómìnà báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà CBN ló sọ̀rọ̀ wípé ìgbà tá a bá fi bọ́ sínú ọdún 2023 tá a bá tètè gbé ìgbésẹ̀ akin ìgbésẹ̀ tí wọ́n gbé ní pápá ní pápá wọ́n má bàa farapa ní pápá iná ni eléyìí o ó ní pàápàá lórí ọ̀rọ̀ àìsí ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àti ọrọ̀ ajé orílẹ̀‐èdè nàìjíríà tí ń wò bíi sùnádàrè ní ìgboro ayé ó ṣàlàyé ọ̀rọ̀ yìí jáde níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ kan ní ìlú Abẹ́òkúta ní àná òde yìí ni o níbi ọjọ́bí bàbá ńlá àdínì ti ilẹ̀ gbá olóyè Táyọ̀ Ṣóhùnmí ẹ̀mí àtẹ́lẹ̀ yìí ìyẹn ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn tí wọ́n ń fẹjú tuntun láti bọ́ sí ipò ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá ipò ààrẹ ó ní wọ́n mẹ́wẹ́ débi pé wọ́n mọ̀wé ó ní ẹ̀sìn máa wò ó ẹ̀wẹ́ yàtọ̀ sówè àbá mẹ́wẹ́ sọ́wọ́ ọ̀tún òwe sọ́wọ́ òsì ẹ̀wẹ́ rèé òwe rèé ó ní àmọ́ ǹjẹ́ wọn lára láti farabalẹ̀ kí wọ́n júwe fún wọn kó tó di pé wọ́n kan lu odò kómi ọmọ bá gbé wọn lọ àti nàìjíríà Sanusi ó sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà a nílò àwọn lèmọ́mù lèmọ́mù a nílò àwọn pàìtọ̀ pàìtọ̀ àtàwọn bíṣọ́ọ̀bù tí wọ́n sọ fáwọn olóṣèlú wa pé etí eyín mélòó ẹ bẹ̀rù ọlọ́run ọba takùláhà pé ẹ bẹ̀rù ọlọ́run o pé tẹ́ ẹ bá tí ì rán wọn létí kí bẹ̀rù ọlọ́run kọ́ wà lọ́kàn àwọn olóṣèlú wa tí nàìjíríà bá fi jìn sọ́fìn afẹ́mọ̀kọ́ mọ̀ mi gbogbo èèyàn ká ló Sànúsí ó sọ pé to be honest ẹ wo ẹ já sòdodo ọ̀rọ̀ fúnra wa o extra time ní nàìjíríà ń lò lọ́dún 2015 nàìjíríà ti já sínú kòtò tí ọ̀dà kan ṣé wá rí ọdún 2019 tẹ́lẹ̀ àti ọdún 2022 tá a wà yìí nǹkan sẹ́pẹ́rẹ́ àmọ́ tá a bá fi bọ́ sọ́dún 2023 tọ́jẹ́ pé bá a ṣe ń yí dua nínú kòtò náà nàìjíríà sì wà kòtò tó tó jìn jù bẹ́ẹ̀ lọ ní nàìjíríà ọjà sí àhùsùbìláì gẹ́gẹ́ bí o ṣe ń wí nínú ìwé ìròyìn Nigerian Tribune ó láwọn ìṣòro èyí tí ń dojúkọ orílẹ̀-èdè nàìjíríà ó ní àwọn èèyàn ọmọ wípé à ń ṣe kùkù kẹ̀kẹ́ àfẹ́ bọ́ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí nìkan nǹkan nìkan ó lọ́pọ̀lọpọ̀ wọn ni wọn ò mọ̀ wípé ìṣòro yìí ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ ó ní lọ́dún 2015 láàṣì ti tara bọ́ yẹlẹyẹlẹ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ìjẹ́ wọn ṣe tán o láti fa Nàìjíríà kú o nínú ọ̀fìn tí orílẹ̀-èdè yìí tọ́ bọ́ sí ó ní wọ́n láti gbé àwọn ìgbésẹ̀ kan tó nira kọ́mọ Nàìjíríà náà kí wọ́n sì múra láti fara dà á torí pé wọ́n gbé ìgbésẹ̀ tí ó nira ọmọ nàìjíríà ò sì gbọ́dọ̀ fọhùn nítorí pé ẹ wò ó wọ́n ní títa ríro làákọlà tó bá san tán yóò di ọ̀fẹ́ dámọ̀ mùsùlùmí náà ni ṣùgbọ́n àwọn ìṣòro ètí ń bẹ fún alórílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe pé kí gbogbo àná ká bọ́jú à sínú agbo òṣèlú kápá afẹ́sọ̀ṣèlú afẹ́sọ̀ṣèlú rárá o èyí ò kọ́lọ́kàn wa o a kàn nílò àwọn olóṣèlú dáadáa àwọn tí yóò ní bẹ̀rù ọlọ́run àmọ́ mélòó ló ní bẹ̀rù ọlọ́run ọba àwọn lèmọ́mù la nílò àwọn pásítọ̀ la nílò àwọn bíṣọ̀bù la nílò tí ó dìde nù tí ó sọ fún wọn wípé takula ẹ̀yin olóṣèlú ẹ bẹ̀rù ọlọ́run ọba hmm. a sì nílò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó yẹ pé gbogbo àwọn ìlànà tá a ti lò tá a ti yọ̀ lulẹ̀ tá a ti ṣubú tí wọ́n yí rẹ̀ pé eléyìí ẹ̀yin ọ̀dà ẹ yọ kúrò níbẹ̀ àwọn ọba aláyé tí wọ́n dìde tí wọ́n sọ tọrọ sí ọkàn àwọn aráàlú pé ẹ̀yin gangan náà ẹ mọ̀ tí olóṣèlú ní ti kú tè nígbà ọba wáyá tán ẹ pé ẹ mọ̀ wò lágbájá bó ṣèṣe wá ẹ kú bẹ́ẹ̀ ṣèṣe ra yín o ó ní ṣùgbọ́n sá o ó níbi tí orílẹ̀-èdè nàìjíríà tọ́wà yìí èmi èmi ò ní nǹkan kan láti lọ sí ààrẹ ààrẹ bíi kí ni ọ̀tẹ̀ lọ́rùn kí n jẹ́ olórí ìjọ ti Tìjàníyà tí mo wà ó ní ẹ̀ sáfì mi lẹ̀ níbẹ̀ hmm. ń bí mo ṣe èmi ọ̀sán gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní ipò àṣẹ pé wọ́n mọ̀ gbàgbé o pé n ti tan léegun ọdún hmm. ọmọ alágbà yọ pàpà mú owó tí ó lọ́ọ́ fi rà kà á jẹ ipò tí wọ́n wà wọn àwọn kan ti jókòó bẹ́ẹ̀ lánàá ẹ hmm. béèrè lọ́wọ́ wọn èbè tí ọba kú àsìkò tí ó lọ yóò kó mbẹ náà sí ni ṣé ọ wá tán ẹ wo ìròyìn ń gùn o ẹ lọ wo ojú ìwé kejì Nigerian Tribune ìní Sanusi ló ti fọ́n. ọ sọ̀rọ̀ ilẹ̀ kún àdúgbò asuu Asu, sọ pé ìjọba àpapọ̀ Nàìjíríà ń gé àwọn légèé ń táwọn ó sì fi ṣẹ̀san òun náà ni ìyanṣẹ́lódì amílẹ̀ tìtì tí ó milẹ̀ tì tì tì hmm. ee ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì orílẹ̀-èdè yìí lábẹ́ àbúradà ẹgbẹ́ wọn tá sí Academic Staff Union of Universities Asu wọ́n ní wọ́n ti sọ pé àwọn ọmọ ẹgbẹ́ àwọn ń tìbútòrò àwọn fásitì orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti ṣetán àti gùnlé ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nràn gandan títí ìjọba àpapọ̀ nàìjíríà ó fi bẹ̀rẹ̀ sí ní mádéhùn ṣe àdéhùn ṣẹ torí pé wọ́n fẹ̀sùn kàn jọba àpapọ̀ pé aláìládéhùn òun náà ni ìjọba àpapọ̀ gbogbo ìgbà tí wọ́n bá ti bá wọn jókòó àdéhùn ni wọn kì í ṣíkà àdéhùn àìmọye memorandum làlàgbọ̀n àìmọye memorandum làlàgbọ̀n wọ́n ní ẹni tí í ṣe alága asuu ní ẹkùn ládòkè akíntọ́lá university of technology ògbómọ̀ṣọ́ dókítà bíọ́dún ọláníran àti akọ̀wé asuu lẹ́kùnbẹ̀hún dókítà ọ̀mọ̀wé tóyìn abégúnrin wọ́n panupọ̀ wọ́n fi àtẹ̀jáde amílẹ̀ tìtì sí ìta lẹ́yìn ìgbà tí wọ́n jókòó ẹgbẹ́ kọ́ngírẹ́sì wọn tí wọ́n ṣe lọ́jọ́ ajé monday ní àná. Ah, wọ́n dìde níbi kọ́ngẹ́rẹ́sì ọ̀hún ni wọ́n ju gbólóhùn tó gbóná gbòòrò ní gbóná gbòòrò ni wọ́n ju sí ìgboro wọ́n ní abẹ́ẹ̀rí ìjọba ojú wọn rèé o àwọn aṣàdéhùn máma déhùn ṣẹ àwọn rèé o gbogbo ògbà tí wọ́n bá ti jókòó àdéhùn tá a jọ lọ́rọ̀ ni wọ́n máa padà yẹ àdéhùn tí wọ́n ó yẹ dànù tí wọ́n ó gé alége ègé ipò wọ́n ní dribbling kí ni dribbling. ǹgbọ́ dribbling dribbling mm. ok Maradona ok ah, Maradona ni jẹ́ dribble. ara ẹ̀ náà ni Maradona ni dribbling. mo mọ ni Maradona ó dribble wọn eh. dribble wọn ẹ̀ náà ni. tí o ní dribbling. ẹ̀ náà ni. ok eh. Maradona bi? ẹ̀ náà ni asu ní ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ti ń Maradona àwọn láti ìgbà yìí wá pé kò sí mugun kò sọ bọ́ńdàrè wọ́n ní kì í ṣe pé kò wá sọ bọ́ńdàrè náà ọ̀bọ̀ndàrè ti gbọ́n wọ́n ní gbogbo àwọn Maradona Maradona dribbling dribbling tí wọ́n máa gé àwọn ní ègé ìgékúgé tí wọ́n ò tún filẹ̀ gòvà sí ẹ wọ́n ní ọjọ́ eléyìí ti lọ kọjọ́ mọ́ wọ́n ní lásìkò yìí do me I do you God no go first òun náà làwọn ò fi ṣe torí pé nígbà tí eh, èèrà ti fi ni pegi àfi kí èèyàn wọ́n dànù ni o ìyanṣẹ́lódì amílẹ̀ tìtì eléyìí tí ò ní ní gbèdéke ijọ́ tí ó parí òun náà láàfin dàyín lòun ẹ má rí wa nírì ẹgbẹ́ tí ajá inú ìwé tí ò lè gbó ẹ má rí a nírì ẹgbẹ́ àgbo inú tí ò lè kàn á jẹ́ kẹ́ dá dán pé ajura wa lọ tìjàkadì kọ́ ojú ìwé ìkọkànlá ìwé ìròyìn punch we are set for indefinite strike FG dribbling us English ẹgbà balance ẹ no punch. àwa náà set láti lọ sẹ́ka polówó ọjà. ajá balẹ̀. everybody make una come here oh. the registration within the call cvr is still they continue this exercise Therefore, for who don't reach 18 years and they never register before and people where their pvc don bafuka, abi do don lost. plus including people who want transfer their registration go where them they live now This exercise go follow hella people wey want correct any informate on top their pvc or where their card get accreditation problem for the last election make una use internet go our Bunge Online Voter Registration Portal, cvr.inec.gov.ng or cvr.inecnigeria.org. Enter all your informate, come collect date where you go go INEC state or local government office make them capture your fingerprint and photo. Na UNDP and Government of Norway sponsor this advert. Mm -hmm. àkàṣe ọwọ́ agbára àdúrà kátúrè etí gbogbo ètúsílẹ̀ àti ìdáǹdè fún gbogbo ẹ̀dá àkórí àdúrà ẹni power must by fire agbára gbọ́dọ̀ pàwọ́dà pẹ̀lú ọwọ́ iná láti aago méje àárọ̀ sí aago mọ́kànlá àárọ̀ àdúrà àwọn àyà yóò máa wáyé ọ̀rọ̀ ọlọ́run wípé iná ṣáájú ogun ojú àwọn ọ̀tá rẹ̀ rú òṣogun tí bàbá ọjà ti jésù níyanjú ẹ̀ tó bá wá síbi àdúrà yìí láti zero four three nine one seven ìbàdàn àti délùú ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hotel and resort lọ́nà àkànlélówà one ninety nine thousand naira péré ni plot ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ tó wẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn K pumping concept, developer that cares ìrìn àjò ọdún kọkànlélógún sí ti wá tọpẹ́ ó yẹ ẹjẹ́ àjọ dámúso ìgbìmọ̀ aláṣẹ sip microfinance institute ló ń lọ́gun ayẹyẹ ọdún kọkànlélógún tó dáyé lábẹ́ olùdásílẹ̀ dr olatunde oladokun jp ẹni tó láfojúsùn ìran rere fọ́jọ́ ọ̀la látọdún kọkànlélógún tá a ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ló ti jàǹfààní ẹ̀ lọ rẹpẹtẹ ọ̀kẹ́ àìmọye ló tún jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí oríṣiríṣi ètò tí sayé ẹni dọ̀tun ètò owó ìrànlọ́wọ́ fáwọn oníṣòwò ìdánilẹ́kọ̀ọ́ ìrónilágbára ìṣàtìlẹ́yìn ìfẹ́tò ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ pátápátá. ọjọ́ wednesday february nine la ó péjọ pọ̀ kọrin ọpẹ́ tá a fìyìn fẹ́lẹ́dùmarè ní international conference center tó wà ní ui second gate ìbàdàn láago mẹ́wàá òwúrọ̀ aṣọ àǹkárá tá a customize ní visa tá a fi wọlé seven thousand naira péré lówó ẹ̀ fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight zero two three four one four three seven seven tàbí zero eight zero three four nine eight eight eight eight three àjọ̀dún ọdún kọkànlélógún cif microfinance institute ẹ jẹ́ ṣe ní christ wonderful power of jesus from glory to glory ògo o from glory to glory láti inú ògo dénú ògo èyí ni àkórí ìsọjí ìta gbangba alágbára ọlọ́dọọdún tó máa ń wáyé ní christ wonderful power of jesus center ìrẹ́pàdé sùn ìjago boston òpónà kànáńbàdà níbi tí ọlọ́run ti ń lo bàbá àti màmá wa wonderful reverend and reverend mrs adéyàmá jp wednesday february nine ni yóò bẹ̀rẹ̀ títí wọ friday february eleven twenty twenty two láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ láti inú ògo dénú ògo wá pàdé jésù ọba ògo kó fún ọlọ́gọ onu ayé tí ó tó tí ọlọ́pàá dé ògo ayérayé ògo tó ń kéde ògo ògo tí kì í kú ògo tí kì í sá ògo tí ń kọ yàrá yàrá ògo tá ìrọmọdọ́mọ rẹ̀ ọgbà ń bẹ̀ gẹ́gẹ́ bí ògo abraham ò ṣe pe ló lórí rẹ̀ gbogbo ẹni tó fẹ́ tinú ògo bá sínú ògo ládùn tuntun ẹ má bọ̀ kẹ̀tíkàtí síbi ìsọjí alágbára yìí o ọ̀pọ̀ àwọn àràṣẹ́ ọlọ́run alàyè ni wọ́n bọ̀ àtàwọn omilẹ́gbẹ́ àwọn akọrin ẹ̀mí kárí ayé bàbá àti màmá wonderful lẹ́fẹ̀nà rẹ̀ fẹ́ mrs adéyẹmọ lólùgbàlejò ọ̀nà gbogbo lọ́jà sí ògo yàtọ̀ sógo. ìyá ìkókó amaku ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ́ọ́ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ Bọ́sọ̀láyọ̀ o. Rárá o. Rẹ̀rẹ̀ Iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata. Kẹ́ ẹ máa lo oògùn yín déédéé. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture. Wọ́n wà ní ẹ̀yìn Young Adé Motors Ososami Junction Kíadó Ìbàdàn. Tẹlifon zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Wẹ́rẹ́ ayọ̀ abiamọ. apostolic church òkè dande ring road zonal headquarters ajé ìgbé ìbàdàn wọ́n ń pe gbogbo èèyàn síbi àkànṣe àdúrà tuesday mẹ́ta oníṣègùn ńlá prophetic prayers pẹ̀lú àkòrí ọlọ́run àwọn bàbá wa god of our father bójú bá ń rọ̀ lèèyàn gbẹ̀mí o onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò máa tọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ọjọ́ kẹjọ ọjọ́ kẹẹ̀ẹ́dógún àtọjọ́ kejìlélógún oṣù kejì ọdún twenty twenty two tá a wà yìí ni ó fi wáyé bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ àwọn olórin ẹ̀mí ni lady evangelist tómilọ́lá ẹ̀ṣadàì lady evangelist fọlọ́runṣọ́ adéọlá evangelist gbẹ̀ngà bújáde àti evangelist sunday olùkìtìbí jasper àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè prophet joseph akínlolú akínadé láti cac eagles wing prophet yomi ọlátúndé cac orí òkè ìkòyí pastor ṣògo arúlógún jp ọmọ wòlíì Zona superintendent òǹlẹ̀ni tọ́lọ́run fìràn yìí rán fún àlàyé zero eight zero three six five seven one six one seven jésù lolúwa olúwa. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ bá sọ̀rọ̀ nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀ kan Islamic Mission Ultramodern Complex oríta basọ̀rọ̀ Ìbàdàn iléeṣẹ́ expert e Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá fẹ́ gbà yẹ ní shopping complex níbi tọ́nà tọ́da wọ bẹ̀ tí ná tó wà ń bẹ̀ ṣe rokoṣo security bẹ́ẹ̀ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tí big store sì wà warehouse for shopping ààyè gbọ́kọ̀sí tó fẹ́. ibẹ̀ ò mú láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni Islamic Mission Association of Nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ Islamic Mission Ultra Modern Complex olóòtú abáṣọrun Ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ SPE e Nigeria Limited tó ń bá wọn bójútó. bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèèrè tó nílò stores ta bishop tó láàyè pẹ̀lú ìdẹ̀ra tọkàn rẹ̀ ó sì balẹ̀ láìsí pa e. jẹ́ road níbàṣọ̀run ọ̀nani fún ìwádìí àti zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kó tajà olùkéde Islamic Mission. professor wetin you dey eat wey dey make you fresh like dis <laughs> my friend na great meat bread me and my family dey eat o oh, wey dey make us fresh ah great meat bread dey eat dara ju o oh, òun la ẹ ń jẹ àtàgbà àtọmọdé ó ní gbogbo wa ń jẹ o. bẹ́ẹ̀ni get me bread ni gbogbo ayé ń jẹ irinṣẹ́ ìgbàlódé modern equipment ni wọ́n fi ń ṣe búrẹ́dì lọ́dọ̀ títí wọn bíi bread divider bread molder spiral mixer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà nafdac ló ń tẹ̀ gbà. dadi i ilẹ̀ náà ti gbọ́ yẹn ní gbogbo offices hostel àti káàkiri great meal bread ní gbogbo ayé ń jẹ. ha great meal bread ó lẹ̀ lọ́wọ́ ó fẹlẹ̀ lẹ́nu amaradan búrẹ́dì. great meal bread kalẹ̀ sí ọlọ́mọyọyọ layout off akirimọsa street arọ̀rọ̀ makinde gospel town ọjọ́ ìbàdàn. tẹ́ẹ̀ náà bá fẹ́ jẹ́ alágbàtà great meal bread ẹ pè nọ́mbà yìí zero seven zero four four four three four four six three zero seven zero four four four three four four six three. great meal bread the lord of hosts is with us the god of jacob is our refuge. gbogbo ẹbí fọlárin àti àkàndé kéde ètò ìsìnkú màmá wa olóyè comfort olùkùbí aya fọlárin ọmọ àkàndé ẹni tó jáde láyé lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́rin ọjọ́ kẹjọ oṣù kejì ní ètò ìsìn orin alẹ́ onígbàgbọ́ ní christ glory international ministry new jersey usa ètò àìsàn alẹ́ onígbàgbọ́ yóò wáyé lọ́jọ́ thursday ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí ní police children school ìyànà ìdíòbí àgúgù ìbàdàn láago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ friday ọjọ́ kọkànlá oṣù kejì ní ètò ìsìn kẹ́yìn yóò yóò wáyé ní st paul anglican church yemẹtu ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ ètò fífi eérú fún eérú ni ó tẹ̀lé nílẹ̀ ìsìnkú st peter's cathedral àrẹ̀mọ ìbàdàn international conference center second gate ui ní ètò gbígbà àlejò yóò ti wáyé màmá wa comfort olúkúnbíò ọmẹkùn gbogbojọbí ọmẹkùn àtòrí mẹ́ràn jẹ èdè òṣòro sọ́bálùfọ̀n èdè ògbùrò gbèrú mi sàn mí níbi tó yunú ti ń gbèrú ya rẹ̀ lóko ọmẹkùn tó fi torítorí ọmẹkùn tó fi tìrùtìrù sùn rẹ́ o olùkéde ọkọ àtàwọn ọmọ. Leeds City University. Leeds City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University. Knowledge for self-reliance. University. nínú gbogbo ẹ̀yà ara ìdá pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ sí àjọ serich peer eye foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà máa kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry beer eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ àyè fẹ́ ẹ̀ tún ra mú. Divine Revival Movement presents 2022 National Ministers and Workers Conference ah bibipia camp grant Dotun village Ajala farm Ìbàdàn Lagos expressway Ìbàdàn yóò tó kún fáfá lọ́dún yìí o nínú ìgbàgbọ́ àwọn àràṣẹ Ọlọ́run àti òṣìṣẹ́ tí yóò wáyé ń bẹ̀ bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ Wednesday February nine títí was Saturday February twelve 2022. twenty two pẹ̀lú àkòrí fast till I come dìímú sèse títí èmi ò fi dé ọ̀rọ̀ kàǹkà balẹ̀ ó dì kàyà ọ̀pọ̀ gba Jésù ni mo ò di nǹkan kan mú ọ̀pọ̀ tó dì mú ó ti bọ́ lọ́wọ́ wọn ìgbàgbọ́ gbani bọ́sọ̀nù ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run wọn ò bá ìjọ ní ìnàró ìgbà ṣubú ni wọ́n dìde mo wá dín òṣùwọ̀n àyè kù. a gudugbẹ̀rọ jàbọ̀ apọ́sù p halimi mbọ̀ ayẹ ọlásàyìndé pastor clement ọlájẹmẹ pastor mo akínyẹmí apọ́sù akin oyewale pastor luniya jùlọ apọ́sù tó ń kéde sọ́jí kẹyìn ayé apọ́sù jédàkójó lólùgbàlejò ọkọ̀ wà ní toll gate dé bp peer campground dọ̀tun àjànlá farm jíjẹ mímu àti èròjà ìkẹ́kọ̀ọ́ ìrọ̀rùn lọ́bàdé o ẹ wá kájọ fi kún sí àtùpẹ̀ mi ká wá gbọ́ bá a ṣe ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra ilẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ní plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá o tún lè ra lẹ̀ property link lẹ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifty minutes drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá ló ní sí ọ̀fọ̀ àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos O oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kànbalẹ̀. that. ìròyìn níyàjó yàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún jọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ chicken by nature iléeṣẹ́ tó ń tà tó ń sè tó ń gé adìẹ kọ̀ǹpẹ̀kọ̀ǹpẹ̀ fún títà pẹ̀lú mọ́tótó chicken by nature ọ̀rẹ́ gbogbo nìyẹn tó ní ìnáwó tó fẹ́jú ṣe iná òde àríyá dídá táwọn tó máa yí adùn àtàǹfààní ti ń bẹ lára adìẹ ń bá wọn dòwò pọ̀ mọ́tòbádé tàbí kẹ̀ àwọn gbajúgbajà aláṣẹ kẹtìrà ní wùtìwùtì ni wọ́n ya lọ sílé iṣẹ́ chicken by nature láti ra adìẹ láràtà àti láràpàjẹ adìẹ tí wọn kì í ṣe adìẹ àtìlẹ̀ òkèèrè wa èyí tí ó ti kẹ̀ dòmùdòmù kó tó wọ̀lú rárá o ẹ̀wẹ̀ ìlànà tó bá òfin ọlọ́run chicken by nature irinṣẹ́ ń bẹ tó ń gé adìẹ tí wọ́n légelége wọn kì í fa ọrùn adìẹ tú pata adìẹ tó bára lọ́dọ̀ wọn àlàálì ni èyí gan ló tí wọ́n yàtọ̀ sí ti bòmíì bó o bá ṣe ta tó fẹ́ sebẹ̀ tó fẹ́ pata sọ́kọ lẹ́nu tàbí sàríya oríkádún chicken by nature ni kò ti lọ ra ojú mi dá frozen chicken frozen turkey gizzard odidi ẹdẹ àtàyẹ ẹ yá yàgò fún turkey àtàdẹ tó ti pẹ́ lórí omi ó léwu fágọ̀ ara rẹ̀ máa bọ̀ tààrà sí contentment filling station agbowó area nílùú wo àti gbogbo àyè tó bá ti rí chicken by nature lára pátákó àfinimọ̀nà telephone zero zero two nine eight two two seven one two two zero zero two nine eight two two seven one two. Chicken by nature, we are truly natural ọlọ́run ó jẹ́ arẹ́sìn ò mọ̀ gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. ajá balẹ̀ ajá balẹ̀. àjàbalẹ̀ ń tẹ̀síwájú. ẹjọ́ mọ ẹjọ́ mọ tẹ̀síwájú jàre. hallelujah devil is a liar. yes. ẹ jẹ́ àwo inú ìwé ìròyìn ti punch tó jáde ojú ìwé kẹfà ẹ̀ a rí ìròyìn ń bẹ̀ níbi tí Malami ti ní ààrẹ Buhari ò ní buwọ́lu àbá ìlànà eléyìí tá a fi mọ́ dìbò electoral bill hmm, èyí tí wọ́n ṣàtúnṣe sí. Si Mm, ààrẹ Buhari ò ní buwọ́lù fún ìmọ̀tara ẹni nìkan ìròyìn ẹni pé òkè náà ojú ìwé kejì Punch ìròyìn yẹn náà ó tún wà ẹ jẹ́ mú tójú ìwé kejì o mínísítà ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí Abubakar Malami SAN ó ti sọ pé ààrẹ Muhammadu Buhari ọ̀gágun tó ti jagun gbébọn tì tí í ṣe aṣọ ọ̀bọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò ní tí ì buwọ́lu àbá ìlànà òfin àti àtúnṣe tí wọ́n ṣe sí i bí ààrẹ bá fi rí i pé ìmọ̀tara ẹni nìkan pọ̀ nínú àbá tí wọ́n gbé wájú rẹ̀ ó ṣeé ṣe kí ààrẹ ó sì ṣera róná lórí ọ̀rọ̀ ọ̀hún mínísítà ètò ìdájọ́ àtàgbẹjọ́rò àgbà nílẹ̀ yìí ní lóòótọ́ àwọn ti tẹ́wọ́ gba àbá tàǹsọ̀ yìí látọ̀dọ̀ àwọn aṣòfin igun méjèèjì tí ń bẹ ní National Assembly ó ní àmọ́ síbẹ̀ náà à èèyàn gbọ́dọ̀ wò ó fín ọlọ́mọ jẹ́ kéèyàn ó ṣìṣe ọlọ́mọ sì jẹ́ kéèyàn ó jìn sí kòtò àgọ̀ màlàmígbà tó ń sọ̀rọ̀ lórí ètò pàtàkì kan lórí tẹlifíṣàn aládàáni orílẹ̀-èdè wa nàìjíríà ètò òṣèlú òní politics today ló ti ṣàlàyé ńgbà wọn ń bi léèrè ọ̀rọ̀ ó sì àfọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀hún tónítóní ìròyìn yẹn ń sọ pé ìjọba alágbádá òun náà ni gbogbo wa gbé kaná kó lè bá a fún tẹrú jẹ́ a ò ní í dáná sí tí ó fi jóná mórí iná Malami sọ ojú ìwé kejì punch mo mú jáde ńbẹ. ọjọ́ kèmí náà kí n lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune agbo òṣèlú náà sì ni o ẹgbẹ́ òṣèlú PDP wọ́n so, ó tọrọ fúnra wọn Wike ló sọ̀rọ̀ tọ́gbà PDP ní gbólóhùn ọ̀rọ̀ gidi wípé táwọn bá ń ṣe yọ̀bọ̀ yọ̀bọ̀ yọ̀bọ̀ yọ̀bọ̀ tí ọ̀bá sì rẹ́pọ̀ ẹ wò ó wọn ni yóò yí o láti gba àkóso kúò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC Wike ló sọ bẹ́ẹ̀ gómìnà Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers ó ti sọ wípé iṣẹ́ ńlá ń bẹ níwájú ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party pé kí wọ́n lọ rèé wá ọ̀nà bí wọ́n ṣe wà ní ìrẹ́pọ̀ àti ní ìṣọ̀kan láti lè bá a gba agbára kúò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2023 nígbà tó ń sọ wípé Nàìjíríà ń ṣẹ̀jẹ̀ Nàìjíríà wọ́n ti sá Nàìjíríà lọ́gbẹ́ lábẹ́ àkóso ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó sọ wípé gbogbo àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n wọ́ ọ̀nà tí ìrẹ́pọ̀ yóò ṣe wà tí ẹgbẹ́ yìí yóò sì dúró sím láti jẹ́ pé kí ó lè dúró gbangba díje ní ọdún 2023 lásìkò ètò ìdìbò gbogbogbò ó sọ ọ́ wípé bẹ́ẹ̀ bá wo nàìjíríà báyìí ọgbẹ́ tí ń bẹ lára nàìjíríà ṣe ní ń ṣẹ̀jẹ̀ lójoojúmọ́ àfi o tí àwọn olódodo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí ní tọkàntọkàn tí wọ́n bá sì lè dìde láti dóòlà rẹ̀ ni bíbẹ́ ẹ̀kọ́ kí nàìjíríà mọ́ kú o Wike ó sọ̀rọ̀ lákòókò tọ́lọ́rẹ́ ṣe àbẹ̀wò sí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Ahmed Mohammed Makafi ní àná òde ni o níbẹ̀ ló sọ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP òun fẹ́ kí wọ́n pa wọ́pọ̀ wọ́n ní wọ́n pé jọ pé wù ní kí wọ́n dìde sí gàngàn bo ẹgbẹ́ òṣèlú APC láti yọ wọ́n kúrò fódà lọ́dún 2023 kúrò lórí àga àṣàkóso Wike ló sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wá bẹ̀ tí wọ́n ti parojọ láti kí káàbọ̀ sí inú ilé McCarthy pé ohun ọ̀wá tí ó ń pa ti òṣèlú o mo ní kí n wá kí ọ̀rẹ́ mẹ́nẹ̀ mo mọ̀ pọ́ lọ sí òkè òkun ó sì rèé tọ́jú ara rẹ̀ mo ní kí n wá béèrè báwo ni sára ò lè bí ni mo bá wa àmọ́ ńgbà tẹ́ ẹ ti dúró yìí ó kí n bọ̀ ní gbólóhùn ọ̀rọ̀ gidi gan màkáfí ọlọ́run ṣe pàtàkì o kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n ó sowọ́pọ̀ látòkè àwọn tó jẹ́ àgbààgbà àti àwọn tó jẹ́ ọmọlẹ́yìn bẹ́ẹ̀ ó ní ṣe bẹ́ẹ̀ rántí wípé àwọn èèyàn kan wọ́n ti tàwádànù tán níjó òní nígbà tí Alimadu Sheriff tí wọ́n ń lò láti fọ ẹgbẹ́ òṣèlú PDP ó ṣàlàyé wípé àwọn ọmọ ẹgbẹ́ báyìí ìtẹ́ gbọ́dọ̀ rí kékọ́ kàínláàjù ní ìrẹ́pọ̀ àti ìdúróṣinṣin ẹgbẹ́ òṣèlú alábùradà kí oníkálukú kí a wà ní ìṣọ̀kan láti rí dájú wípé agba agbára kúò lọ́wọ́ àwọn tí ń ṣe ìṣàkóso nínú ẹgbẹ́ òṣèlú APC ńgbà tí McCarthy tó ń wọ́n mọ̀ sọ̀rọ̀ fún Wike ó ní mo kí ọ ó ṣeun tọ́ wá ṣe àbẹ̀wò sí mi ó ní sẹ́rí gbogbo ọmọ Nàìjíríà ò ní dáríje PDP tí wọn ò gba àkóso kúò lọ́wọ́ APC lọ́dún 2023 ó sọ ọ́ pé ẹ̀yin ò kíyèsí nǹkan ni ẹ wo bí ìlú ṣe ń lọ ni ó ní omi ti tán lẹ́yìn ẹja ẹgbẹ́ òṣèlú APC àwọn èsì ìbò táà ń rí láwọn ẹsẹ̀ kùkú ní grassroots láwọn ìjọba àbílẹ̀ láwọn wọ́ọ̀dù kọ̀ọ̀kan àwọn tó dìbò tí mẹ́rin àwọn èèyàn ò dìbò fún APC mọ́ ẹ mọ̀ pé APC ó ti sa Nàìjíríà lọ́gbẹ́ wọ́n sì ń fẹ́ni tí ó dòólà wọn wọ́n ń fojú wo PDP ní fẹ̀jòfẹ̀jò tá a bá wá rí i ṣe ká gbàgbára kúrò lọ́wọ́ wọn wọ́n kórìíra PDP débi gẹ́ èmi kọ́ mo wí ẹgbẹ́ òṣèlú PDP ní sòótọ́ ọ̀rọ̀ fúnra wọn inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n sì kọ sí. ìròyìn kan wọ́n fi há lójú ìwé kejìdínlọ́gbọ̀n Vanguard fún tòórọ̀ òní hmm, ọ̀gá o àbọ̀bọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni wọ́n ṣe fún akẹ́kọ̀ọ́ obìnrin méjì student fásitì ni àwọn méjèèjì ìfọ̀rọ̀wánilẹ́nuwò láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ kódà wọ́n dá kọ ilé ẹ̀kọ́ wọn apá ìlà oòrùn lọ́hùn òun ni ilé ẹ̀kọ́ wọn wà àmẹ́mi ò ní í dá kọ ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ mọ ilé ẹ̀kọ́ ọ̀hún ni kẹ́ ẹ máa lọ sínú ìwé ìròyìn Vanguard. lákọ̀ọ́kọ́ Jenny ọmọ ilé ẹ̀kọ́ gíga fásitì ní apá ìlà oòrùn Nàìjíríà ní òhò òun àtàwọn fọ́nrán òhò òun lòun máa ń tà ń tóun o tóun fi ń jẹun ẹ̀ ń bá fẹ́ wo sinimá ọ̀fẹ́ òun ó nọ́mbà rẹ̀ 0800 àwọn jọ ṣe fídíò call lórí eh, whatsapp yóò sì máa wo gbogbo ohun tó bá fẹ́ wo gbogbo ohun tó bá fẹ́ ranjú mọ́ gbogbo ohun tó lọ ń fi jíǹkí èhun yóò mọ lọ́fẹ̀ẹ́ ah, ọ̀fẹ́ kọ́ yóò ti kọ́kọ́ sanwó ó ní yóò ti pè. láìní yóò mọ wò láìní sí ìdíwọ́ kankan. ẹ kí ò ní sí ìdíwọ́ pay as you go. okay. ó ní so bóun ṣe ń survive ń tóun nu ìròyìn yìí wá ṣàfihàn ìwádìí àwọn oníròyìn tí wọ́n fi mú fíndọ̀ fimúfinlẹ̀ lọ sáwọn fásitì láti mọ táwọn ọmọbìnrin ń dá lára níbẹ̀ wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọbìnrin fásitì tí àwọn òbí wọn ò fi bẹ́ẹ̀ rí nǹkan jájẹ tààrà ni wọ́n ti á sọra wọn di káṣàǹkarì owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ wọ́n ní ọ̀pọ̀ wọn gan ti ń ṣe group sex kí lẹ́ ń pè ní group sex. àgbáríjọpọ̀ sí ìranu ni. ìranu àbí àbàṣà. kan rajọ wọn kó rajọ máa ṣe rádaràda wọ́n ní wọ́n ń ṣe o láwọn fásitì wọ́n ní wá yàtọ̀ sílé irú ọmọbìnrin tí ó sọ̀rọ̀ fòníròyìn sọ pé ó kéré tán bí òun ti ń fi ara òun hàn fáwọn ọkùnrin tí wọ́n bá fẹ́ wo díndọ̀ndìn ó ní ten thousand lọ́jọ́ òun ọ̀pá inú ẹ̀ lòun ti ń ra dátà inú ẹ̀ lòun ti ń jẹun lòun ó sì ra àkùnjú. èrè wo ní bẹ́ẹ̀nu lágbo kànà. iye àgbàdo nugo ni. àgbàdo nugo tó ń wò tẹ́ eh, ẹnu rẹ o tó. Eh, mugun ọkùnrin àti aláìníkan ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe yẹn. lọ́rọ̀ ti ni làákàyè bá ti dorí kodò <laughs> ìní. wọ́n tún oníròyìn tún á lọ ṣèwà ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún akẹ́kọ̀ọ́ mi ní ẹ̀kọ́ ìkànnà Cynthia ló kọ tiẹ̀ jẹ́ Cynthia bó ló ṣe ń keep body and soul together o Cynthia ni ah èmi ò lè ṣòwò lọ́wọ́ ẹ̀yin lẹ́ èmi ò lè wá ta ara mi ní pọ́ńtọ̀ tó yẹ pé mo fẹ́ jẹun ó lóun ní oko ẹ̀gẹ́ kan tí òun rọra dá sẹ́gbẹ́ kan òun gbalẹ̀ mhm. ní ibi sùkúrù ó ní òun sì gbà àwọn tí ń bá òun yan gàárì ó ní bí wọ́n bá ti bá òun yan gàárì àwọn ó gbére ọjà lọ́ta ó ní bí ṣe ń wọlé wá lápá abẹ òun náà fi ń de ara. wọ́n ní ọjà sí wọ́n ọmọ tí ọjà sí ọmọ oko ọmọ oko àwọn ni wọ́n ó sìn bọ́ bá pẹ́ bóyá. wàláì. Oh ń dà wínú ìròyìn ni o kìí ṣàròsọ o ẹ máa lọ sójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti àti ìkẹrìndínlọ́gbọ̀n page twenty six twenty seven twenty eight Vanguard tó jáde fún ti òní. ọ̀dà ìhà táwa kọ sí ọ̀rọ̀ Ìgbòho Kanu Abba Kyari Malami sọ̀rọ̀ nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ tòní ìjọba àpapọ̀ ó ti fọ̀n báyìí o lórí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń dìde tí wọ́n ń déwájú láti ní orílẹ̀-èdè tiwọn kúrò lára orílẹ̀-èdè nàìjíríà àwọn bíi nnamdi kanu sunday adéẹmọ tamọ sunday igbòho àti àwọn míì báwọn lórílẹ̀-èdè nàìjíríà ẹni tó gbẹnusọ fún ìjọba àpapọ̀ ìní abubakar malami minister fún ètò ìdájọ́ malami náà ló ń sọ̀rọ̀ ní orí ọ̀rọ̀ yìí nígbà tí àwọn oníròyìn tí wọ́n gbé e súnmọ́ kódà ọmọ ẹnubá ọ̀rọ̀ ti àbá kyari náà gbé lórí wàhálà èyí tí wọ́n gbé kọ́ òun náà ní ọrùn báyìí AGF ẹni tí ṣe attorney general of the federation alẹ́ àná ló ti sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan ní ìlú abuja ó sọ ọ́ wípé nípasẹ̀ tí ọ̀rọ̀ ti Sunday Igboho orílẹ̀-èdè Benin yóò sì lo oṣù mẹ́fà sí níbẹ̀ lẹ́yìn ìgbà tó bá lò ó mẹ́ ó ṣeé ṣe ó ṣeé ṣe kọjá pé ẹjọ́ ò tí ì tán tí wọ́n bá padà dé orílẹ̀-èdè bàbá rẹ̀ àwọn lọ́ọ̀yà kan wá dìde pé wáì tọrọ ìfìrí bẹ́ẹ̀ wáì yẹn gangan Erika nínú ìwé ìròyìn ti The Nation láàárọ̀ tòní. àjọ ayánilówó lágbàáyé International Monetary Fund IMF ti sọ bí ìkìlọ̀ sí ti orílẹ̀-èdè Nàìjíríà pé bí ètò ààbò ṣe ń dorí kodò ní gbogbo ìgbà ní Nàìjíríà yìí kò ní jẹ́ àtètè bọ́nú lọ́bọ̀lọ́bọ̀ ọrọ̀ ajé o ọrọ̀ ajé ọmọ ọ̀pìnyìn kì sí i bí ètò ààbò ṣe ń mẹ́hẹ àjọ ayánilówó ní àgbáyé IMF ní kí ìjọba ó tún lo ìlànà nínà tán fúnra ẹni láti máa fi jábọ̀ iye owó tí wọ́n ná lórí COVID-19 kó má jẹ́ pé hmm, hmm, hmm, ibi òun mọ parí eléyìí òun sí bẹ́ẹ̀ bá fẹ́ gba balance ẹ̀ ẹ lọ sójú ìwé ogun Vanguard fún tòórọ́ òní ìròyìn kan lágbo òṣèlú tún lélẹ́yìí page twenty seven Vanguard ní ọkọ̀ sí twenty twenty three òun rèé tá ń wò lọ́ọ̀kan yìí tá a tún dìbò nílẹ̀ yìí wọ́n ní àwọn àgbà ọ̀jẹ̀ òṣèlú kan nílẹ̀ yìí ti sọ pé ńgbà tí àdán àwọn ẹgbẹ́ òṣèlú ti ń bẹ nílẹ̀ yìí ò ṣe dáadáa fún wa ẹja wo bẹ̀ ká fi ṣẹbọ kọ́mọ Nàìjíríà ó lè bá àráyé gbére fún ìdí èyí àwọn eégún mọ̀gájí òṣèlú wọ́n ní wọ́n ti parapọ̀ páwọn ó tún dá third force sílẹ̀ o. Si ẹgbẹ́ òṣèlú tuntun ní àìpẹ́ àwọn eégúnmọ̀ gajì erinmọ̀ sélékè àjànàkú olóṣèlú kan lórílẹ̀‐èdè yìí ti ń darí pọ̀ lásìkò yìí wọ́n ní àwọn fẹ́ẹ́ gba gògóńgò ọmọ nàìjíríà kúrò lọ́wọ́ ìjọba APC tí wọ́n ti wà á kánná mọ́ wa ní gògóńgò tí wọn ò jẹ́ aráàyè mí dáadáa wọ́n ní lágbo òṣèlú àwọn fẹ́ẹ́ gba gògóńgò ọmọ nàìjíríà lọ́wọ́ ìjọba APC àwọn ó sì yọ àwọn èèyàn káàkiri gbogbo àwọn àwùjọ orílẹ̀-èdè nàìjíríà àwọn ó mú wọn wá láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tí ó milẹ̀ tètè mega party mega party mega party wọ́n ní mega party tí à ń sọ yìí wọ́n nígbà tá a bá fi rí ọ̀sẹ̀ mẹ́ta sásìkò tá a wà mega party ó ti délẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní third force movement ní tí ó sì bá dé bí ìjì ní ọjà wọ̀lú ẹ fẹ́ mú ó kọ àwọn èèyàn tó fẹ́ parapọ̀ tí wọ́n fẹ́ ṣa mega party jọ láti fi rescue Nigeria English wọ́n nínú wọn láti rí àgbàjẹ́ olóṣèlú ọ̀jọ̀gbọ́n Pat Otomi ń bẹnu àwọn tí ó dá mega party sílẹ̀ Dr. Usman Bugaji òun náà ń bẹ nínú àwọn tó fẹ́ dá mega party sílẹ̀ engineer Musa Rabi Kwakwanso òun náà ń bẹ wọn ọ̀jọ̀gbọ́n Kingsley Mogalu òun náà ń bẹ wọn Senator Saidu Dansada òun náà ń bẹ nínú wọn olóyè Ralph Oke Nwozu. Okay, chairman adc ńbẹ́nu wọn adijat najatu muhammed ọ̀jọ̀gbọ́n rẹ̀mí sọ́nàyà paito itua igodalo ọ̀jọ̀gbọ́n osita ogbu sadiq gombe comrade promise adewuse akin braithwaite uh, ezekiel nya etok àti comrade ọláwálé òkúníyì àwọn olóṣèlú tí wọ́n ní láàrin ọ̀sẹ̀ mẹ́ta lásìkò yìí tí wọ́n ṣàgbékalẹ̀ mega party mẹ́gà ìròyìn yẹn ń bẹ nínú ìwé ìròyìn ti Vanguard tó jáde fún ti ọ̀rọ̀ mega station lẹ ti gbọ́. ẹgbẹ́ ìròyìn eléyìí ìròyìn ibú ni àmọ́ ó dé tó ń ti ìkúnlẹ̀ abiyamọ ni mọ̀ hmm. pọ̀pọ̀lọpọ̀ abiyamọ tó bá gbọ́ ni ìkúnlẹ̀ abiyamọ o hmm. ìyá kan tó bí ọmọ mẹ́rin tiẹ̀ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ nípínlẹ̀ Ondo ni o màmá Ọpẹ́yẹmí Ọmọyẹmí tó ní ọmọ yẹun tó sì ní ọpẹ́ yẹ ni wọ́n wá mú ọmọ ọ̀dọ̀ kan ọmọ ọdún méjìlá lọ́ba mú abẹ́fẹ́lẹ́ lọ́ba fi ya ní gbogbo ara kí lọ mọ́ wa ṣe mọ̀ mọ́ mm. ẹ fi lẹ̀ ó ní tún lè àyè wa kò ní jí ẹranjẹ mọ́ ó ti jí ah. gbogbo ẹranjẹ nù ọbẹ̀ tán mm. rò pé ẹnìkan tó náà jábí amọ̀ ní kọjá rò pé ah orí ìhun o lọ́ba mọ́mọ́ ẹ dákun ẹ dákun ọba fìkún lẹ́bẹ̀ẹ́ pé olù nọ́ọ̀sì ni mí ẹ̀dùn wọn tó ń bá tójú ẹ̀ tẹ́ tán á lè àlù lẹ́yìn rẹ̀ mm. ẹ̀ sá mọ́ bẹ́ẹ̀ yóò ṣe fọgbọ́n gbà lọ́ba mi lọ sí àgọ́ ọlọ́pàá tí ń bẹ fa níbi ní àkúrẹ́ lọ́hùn-ún mm-hmm. ẹ wo ìròyìn ọ̀hún tó máa yẹn nù ọkàn lẹ́nu ajíranjẹ àbúyá àlè tó wà náà ni ah. ibì kan lọ sá mú ọmọ yìí tẹ́ ẹ ti gbà gẹ́ bí ọmọ ọ̀dọ̀ kò ṣeé dá padà abẹ́ ni ọjà tẹ́ ẹ ta fún mi yìí òbu ni o ń ọ̀rá ilé àti wípé ẹ̀gbọ́n náà àwọn èèyàn ti máa ń mú àwọn ọmọ lọ sí ọmọ ọ̀dọ̀ ọ̀yà wọn ó ṣèwádìí irú obìnrin hmm. ọ̀dọ̀ táwọn tẹ̀ ọ̀tọ̀ láwọn yẹn kan fi ń ṣe okòwò hmm. yes wọn network trafficking ni wọ́n nẹ́tíwọ́ọ̀kì ni hmm. child labour hmm. wọ́n ń ṣe àmọ́ àwọn eh, èèyàn kan ti ń pè ń ni pé ẹ dákun ẹ ẹjọ́ tí ẹ bá rẹ́ mọ́ tí ẹ mọ́ báyẹn wọ́n mọ̀ọ́dọ̀ mú ní èmi ah, ah. èmi ah, pé kò mú mọ́sẹ́. ẹ má tún fi yín lọ mọ o bí ẹ̀kọ́ yín rìpọ́tì fún ọlọ́pàá wọn wọ́n mọ ọ̀dọ̀ ni. n bò jẹ́ wọ náà gbogbo lò ni. ọlọmọ wẹ́wẹ́ la wa wọn rò pé ọmọ tí ń bẹ nù ilé pọmọ ọdọ ọmọ tèmi ọmọ tèmi la ọmọ tí ń bẹ nù ilé o kí ló dé tẹ̀yìn ọlọmọ wẹ́wẹ́ lọ́dọ̀ ibò tẹ́tẹ́ nǹkan ẹ̀ mọ̀ kára ọmọ ọmọ yín lè mú ọ̀dọ̀ tọ̀hún ẹ̀ lè mú ọ̀dọ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ẹ̀ ẹ wá àwọn ọmọ kan tó ṣe pé wọn kó náà wà léèwé ọmọ ọdún méjìlá wọ́n wá mú wa bá irú owó lè fẹ́ mọ̀ fún un irú owó ò ní fẹ́ mọ̀ san fúru ọmọ yìí táwọn òbí náà ti hàn ju ọmọ nù hmm. sígbó àtú ó yẹ kí ìjọba kan ṣèwádìí dé rí àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lo ọmọ ọ̀dọ́ nulẹ̀ ẹrù lẹ́ẹ̀mejì o ìjọmọ tiyín náà hmm. ìbájọmọ tiyín ẹ lè hmm. gbà kó sọmọ ọ̀dọ́ bí kò sí irú ìtọ́jú tẹ́ ẹ fẹ́ fún wọ́n sì yá ò lè dàbí ìyá o wọ́n sì bàbá ò lè dàbí bàbá tọ́pìkì mi ni o tún mú dáadáa o tọ́ba ìyá àbínú nda ẹja lọ ẹ̀ka polówó ọjà di lọ́sàn-án ẹ gbọ́rọ̀ yìí tán yọ tán. ajá balẹ̀ ajá balẹ̀. Something huge is coming to your screen. It's back, bigger and even better. The second edition of the first real estate and housing reality TV show, Tush My Apartment, is back. You can now participate with only 200 naira Yes, you have that right. Log on to www.stushmyapartments.com and register for this life-changing show. Registration ends 31st of March 2022. For sponsorship and inquiries, please call Adedayo on 081-822-00113 or 090-111-22200. Terms and conditions apply. Tush My Apartment putting smiles on faces. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p o fàjẹ́mísìn oṣù nǹkan ti rí ní world healing evangelical church aka prophetic and revival ministry solúdólè a alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpẹ́jù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlé ìdè yẹn máa jákàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì í bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eighteen february. February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ Lady Evangelist Kainde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun tí fi ayé ta káìtì yóò òkè dàwátì jésù dúró de ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ó ti ń lọ síbi tàwí ibi kòńkòndùn ìtọ́jú méjì ni wọ́n ti yan amúnike mm, Emmanuel amúnike wọ́n ti yan gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbà fìràkù fún ikọ̀ Super Eagles. wọ́n wá ní àwọn retain igwe avon gẹ́gẹ́ bí technical adviser. ta lọ̀gá I put it to you. o put it to me. to you wípé ta ni ọ̀gá ta wá lọ̀gá. ẹ wọn ò wò sí fúnra wọn wọn ò wò sí fúnra wọn ẹnìkẹ́gẹ́ ẹ̀ ẹni ọlọ́ba mọ̀ fi sẹ́yìn mọ̀mọ́ ni. Hmm. gbèsè rù kan ò lérè ẹni ọlọ́run bá fi sẹ́yìn ni súnmọ́ ẹja yí orí mi ẹni ọlọ́run bá fi hàn ní. ẹjẹ wọn orí mi ìràwọ̀ ń tọ̀hún ni ò tí ì yọ. ò tí ì yọ ah, ah, ah. ó di anyway eh, Emmanuel amúnikẹ́ sá ti di eh, chief coach fún super eagles olórí akọ́nimọ̀gbá yóò kó ṣì débi ọ̀dà. àmín